ọ̀rọ̀ ọlọ́run tẹ́ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya ògúnbọ̀mẹ́hìn. àkòrí ọ̀rọ̀ tòní ni ǹjẹ́ ìṣú lè gbé inú ọmọ ọlọ́run. àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mẹ́hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún méjìlélọ́gọ́rin ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa. nínú matthew sixteen sixteen. matthew sixteen sixteen orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹrìndínlógún. matthew sixteen sixteen. let's turn our bible to matthew sixteen sixteen. ta ni ìwọ jẹ́. wà dáhùn. simoni pétérù dáhùn wípé. simon peter answered. kristi ọmọ ọlọ́run alààyè ni wọ́n ṣe. Thou art the Christ, the Son of the living God. jésù sì dáhùn ó sì wí fún un. jésù dáhùn pé alábùkún fún ni ìwọ símónì ọmọ jónà. alábùkún ni fún ìwọ símónì ọmọ jónà. kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni ó ṣàfi èyí hàn ọ́. for flesh and blood. ẹran ara àti ẹ̀jẹ̀ kọ́ ló fẹ́ lẹ́yìn hàn ẹ́ o. ṣùgbọ́n bàbá mi ti ń bẹ ní ọ̀run. bàbá mi ti ń bẹ lọ. èmi sì wí fún ọ pẹ̀lú pé. mo wí fún ọ pé. ìwọ ni pétérù. ìwọ ni pétérù. orí àpáta ilé mi ò sì kọ́ ìjọ mi lé ẹnu ọ̀nà ìgbòkú kì yóò lè borí rẹ̀. èmi ò sì fún ẹ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. màá fún ẹ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. ohunkóhun tí wọ́n bá dè láyé a ó dè lọ́run. ohun tí wọ́n bá tú láyé a ó tú lọ́run. ọjọ́ kan nìyẹn. that was one day in the life of Peter. nígbà tó tún di ọjọ́ kan. another particular day bó tẹ̀ jẹ́ pé the same uh, chapter náà ni ṣùgbọ́n kì í ṣọjọ́ kan ṣoṣo ni gbogbo ẹ̀ ṣẹlẹ̀. yes it happened chapter sixteen but the the incident there did not happen one day. rárá no. lè jẹ́ oṣù mẹ́fà ó lè jẹ́ ọdún kan. could be period of six months or one year. ṣe ló dẹ̀ tún dijọ́ kan ṣáá gbólóhùn kan. and uh, in one word one day. ní Matthew sixteen twenty one. Matthew sixteen twenty one. ká tó bẹ̀rẹ̀ sí kà yẹn lọ. yóò ń kò tí lè sá sí Jerúsálẹ́mù láti jẹ ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfà àti àwọn akọ̀wé kí a sì pa òun àti ní ìjọ́ kẹta kí ó sì jíǹde. ohun tí ó ń sọ lọ́wọ́ nìyẹn. Jesus was telling them about the passion, his death and resurrection. Ohun tó máa ṣẹlẹ̀ so sí. What will happen to him? Ó ń sọ. He was analyzing them to his disciples. Bí Pétérù ṣe hàn nìyẹn. And uh, Peter reacted nígbà náà ni pétérù mú un ó bẹ̀rẹ̀ sí bá a wí pé. bíbélì sọ pé ó ń bá a wí kí ni ìtumọ̀ yẹn ẹ ṣáà má máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Peter took call ah. Christ. Sir, don't tell us that. ìwọ ni pé ẹ fẹ́ ẹ fẹ́ lọ Jerusalem ẹ fẹ́ jẹ kínní kan ẹ fẹ́ olórí kínní kan olórí wo ló fẹ́ pa yín. which scribes which ah. teacher will kill you which. ẹ máa kó ẹ máa jíǹde ẹ máa ṣe kínní. you will die you will resurrect. ọmọ àgbọ̀ òun ní gboyà ń by nature Peter was a courageous. Tọ́lá àgbọ̀ pé àwọn ọmọ ẹ̀yìn sọ bẹ́ẹ̀ ohun yìí náà ni. Other disciples did not do what he did. Bóyá ká ìgboyà pé wọ́n ti gbẹ́ ìṣìkà ìjọba ọ̀run jẹ́ lọ́wọ́ lọ́dẹ iṣẹ́ o. Uh, Ènìyàn sáà ni. After all, he's a human being. Àmọ́ ó sábẹ̀ sí bá pé kó má sọ̀rọ̀ ẹ̀. He was telling Jesus not to say what he was saying. Kí ló dé àṣẹlẹ̀? What happened there? Kí a má rí i kamari ọ̀ọ́ni kú ọ̀dẹ̀ ni jíǹde. you will not die ah. neither will you resurrect. ẹ ah, ìtumọ̀ ẹ̀ nìyẹn. that's the meaning. látọ̀ ní kamari. olúwa far from thee. kì yóò rí bẹ́ẹ̀ fún ọ. kọ́ sọ́tàn. lord this shall not be unto you. ọ̀ọ́ni kú ọ̀dẹ̀ ni jíǹde. you will not die neither will you resurrect. bá a ṣe jọ mama wà rí. we shall live like this forever. kò ní rí bẹ́ẹ̀ fún ẹ. I say. ọ̀ọ́ni kú ọ̀ọ́ni jíǹde. You will neither die nor resurrect. Kí ni Jésù wá wí? Ṣùgbọ́n ó yí padà. Ṣùgbọ́n Jésù yí padà ọ̀pọ̀. And said unto Peter. Ó sì wí fún Pétérù pé. Ó wá wí fún Pétérù pé. Kúrò lẹ́yìn mi, Sátánì. Peter, get you down behind me, you are a thief of offence to me. Ohun ìkọ̀sẹ̀ ni ìwọ jẹ́ fún mi. Ah. Ìwọ kò ro ohun tí í ṣe ti Ọlọ́run bí kò ṣe èyí tí í ṣe ti ènìyàn. Ẹ̀wẹ̀ ni tí wọ́n gbé ìṣìká ìjọba ọ̀run look at the man whose gate of heaven. ẹ tún wo nǹkan tó tún ṣẹlẹ̀ ńjọ́ kan tí jésù sọ pé. and look at what happened one day. olùkọ̀sẹ̀ ni ẹ. you are a thing of offence. èṣù ló ń lò ẹ. satan had used you. mo ń sọ̀rọ̀ òun sọ pé kéèyàn mi nìkú mi nìyí. i was telling you something. èṣù ló fọ̀hún lẹ́nu ẹ. <laughs> satan has spoken through you. àgbà pẹ́pẹ́tẹ́ ló tún sọ̀rọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn ṣé yóò tó rọ̀ pé ìjọwọ́ ah, ah, ni lọ sọ pé bàbá ìfọ̀hùn lẹ́nu mi. Ah, not too long ago you said father has spoken. ngbà wo ni èṣù dẹ̀ tuntun wá tó a fọ̀hùn ṣé ètí mo sọ ìní sí èṣù nìyẹn. how come satan has spoken to me again for what i have just said. èmi ò rò pé èṣù nìyẹn o. tí n bá sọ pé kó má kú. I doubt if. ṣé uh, kí n wá ní kó kú ni. if I say you should not die uh, that could not have been satanic should have encouraged you to die. mo wọ yẹ pé wọ́n máa ma gudugudu máa ma jà nù ẹ̀ wọ́n náà dẹ̀ ti mọ satani ó máa ma ba uh, fira ń bí fira lọ́hùn wẹ̀. nature of man Satan will tap into that. wọ́n náà ló lọ gbé sika yẹ ìjọba àrùn lẹ́mi lọ́wọ́ ìwọ náà ló tún sọ pé èṣù tún lóyàn èwo ni ká gbàgbọ́ ní ìsìn. which one do I take and believe. kí ni mo sọ ní ìsìn tí ó di pé èṣù ń lò mí what have I said that you said Satan has used me? gẹ́gẹ́ bí ènìyàn ìwọ náà mọ oríṣiríṣi tó máa ti rò. as a human being I want you to imagine what could have gone through the mind. ẹ̀yọ́ wọn gbé baba ńlá disgrace lọ́lọ́run ni Jésù fún lọ́jọ́ yẹn. tìjú ńlá ńlá láàrin àwọn ẹlẹgbẹ́ among his colleagues. ó dà àwọn àwọn ẹlẹgbẹ́ kan tó ti gbọ́ pé wọ́n fún ní ṣìkà ọ̀run. those of his colleagues who knew. tí wọn dẹ fáwọn yẹn ní ṣìkà ọ̀run. and they were not giving the keys to her. ní ìsìn wọn ti wá gbọ́ pé èṣù èṣù ló ń lò ṣé inú àwọn yẹn ò ní dùn. they be happy. pèsè ọtọ mọ sọ alájà yẹ nígbà tí Jésù sọ pé òun gbé ìṣìká rẹ mọ ní ẹ ẹ ìṣìká àrùn náà lọ yí sí tọ yẹ ìṣìká àrùn náà lọ yí sí tọ yẹ ṣe ṣe gbọ́ nísìnyí ṣe ti wá rí pé èṣù ló ń lò. you can see Satan using him. ṣe rí pé èṣù ló ń lò báyìí hmm. àbáwá la èmi ni mo sọ yẹn ṣèbí jésù náà ló sọ bẹ́ẹ̀. it was Christ that declared him Satan. sọ̀rọ̀ pé àwọn ẹlẹ́gbẹ́ ò ní sọ bẹ́ẹ̀. his colleagues will definitely make. sọ̀rọ̀ pé inú gbogbo èèyàn lọ́dún pé wọ́n gbé ìṣìkà ọ̀run lé lọ́wọ́. are you saying all his colleagues were happy he was giving. nígbà tó jàjà pé ní sátani. when they now reverse it and say you are. ṣé o tán. I knew you are ìgbà tó ń sọ pé bàbá ló fọ òun lẹ́nu ẹmọ ni bàbá kẹ. God in heaven Ah. I've spoken via a mortal being. Ah. Mm. Baba lọ́hùn lọ́hùn. Father in heaven. Ìyẹn báwo náà náà dẹ̀ tó pè ní Sátánì The same man is now classified to. Wàá dẹ̀ tí na náà kúkú mọ ọmọ ènìyàn àtijọ́ iná ni màá máa fojú Sátánì wò. Bẹ́ẹ̀ni, they be looking at. Ẹni ọ̀rọ̀ tó bá dẹ̀ sọ ẹ̀ẹ́ èsì ló kúkú máa ń fọ̀wù lẹ́nu ọjọ́ tí bàbá tiẹ̀ dẹ̀ sọ̀rọ̀ wọn ò ní rántí yẹn mọ́ ìwọ náà mọ mi ènìyàn. they will not recognize the positive side of Peter but the negative one. Pétérù. Peter. báwo ni. what actually èwo ni ká wá gbà yìí ní ìsìn. what do we accept now. wọ́n ní bàbá fóun lẹ́nu ẹ̀. earlier on. wọ́n tún lè ṣù fóun lẹ́nu. we were told father in heaven spoke through you now Satan has spoken through you again. as if that one is not enough. ẹni pé èèyàn ò tí ì tó nu ayé pétérù. nígbà tó wá di luke twenty two. let's go to luke twenty two. thirty one. luke twenty two thirty one. nígbà tó wá di luke twenty two thirty one. pétérù yìí náà ní luke twenty two thirty one. olúwa wí fún olúwa wí pé. jésù wí pé. jesus said. simoni Símọ́nì. Símọ́nì. Símọ́nì ọ̀dà mélòó tí mo pè ẹ́. how many I called you? Wọ́. Sátánì fẹ́ láti gbà ọ́. Sátánì máa máa lò ẹ́. Kí ó lè kú ọ bí àlìkámà. Kó lè kú ọ bí àlìkámà. To sift you. Sátánì máa fẹ́ lò ẹ́ gidi gan. Satan had desire to have you that he may sift you as a wheat ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ. ṣùgbọ́n mo ti gbàdúrà fún ẹ. kí ìgbàgbọ́ rẹ má ṣe yẹ. kí ìgbàgbọ́ rẹ má ṣe yẹ. àti ìwọ. àti ìwọ. nígbà tí ìwọ bá padà bọ̀. mú àwọn arákùnrin rẹ lọ́kàn le. mú àwọn arákùnrin rẹ lọ́kàn le. ó sì wí fún un pé olúwa mo múra tán láti bá ọ lọ sínú túbú àti sí ikú. pẹ́tẹ́rù wípé. tó bá jẹ́ pé ṣe ló fẹ́ kú ló ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. if death was imminent to you Christ. mo múra láti kú. I was ready to die along with you. tó bá yẹ kó fẹ́ tiẹ̀ mọ́lẹ̀. if it's imprisonment. kọjọ ti gbogbo wa mọ́lẹ̀. we shall both be locked up. irú Sátánì wo nìyẹn. which Satan is that. pé Sátánì wà o. Peter did not believe there exists any Satan. èmi náà gbàgbọ́ pé jẹ́ nǹkan. you never believe you are something spiritual. àwọn kan rí ẹ àwọn kan rí ẹ. but some. àwọn ènìyàn bíi tiwa yìí. human being like us. tí wọ́n tún lójú mìíràn ju àwa yìí lọ wọ́n mọ̀ ẹ̀dá. who sees beyond their nose knows you very well. àwọn tó rí jọ. those who discover joy. àwọn ìwàláyé. they are still living. yàtọ̀ sí ìwà yìí tí o wá rí èṣù wà yìí o tá à ń sọ̀rọ̀ ẹ̀. the one in question. tó tó tó ń bá pétérù fira yìí. tormenting peter to this level. iṣẹ́ yẹn ni o mọ̀wọ́. Are you saying he has? Ẹni mọ Pétérù ò mọ̀ ẹ́. The one who knew Peter. Ẹni wà nínú Pétérù. The one who lives in Peter. Inú ẹ̀ ló wà nǹkan tí Jésù sọ inú ẹ̀ ló wà ó ń rí inú ẹ̀ ó ń rí èṣù yẹn inú ẹ̀. Jesus discovered Satan in Peter. Bàbá fọwọ́ lẹ́nu ẹ̀ ó sọ. The day father spoke through him. ìjọ tí èsù dẹ̀ bẹ̀rẹ̀ sí ti tọ́tọ́tọ́tọ́ ti yin kírín kírín kírín tọ́dídé pé ọwọ́ ìkọ̀sẹ̀ ni ẹ. Satan came into his life. jésù ti rí ó ti rí èṣù yẹn pé jagunla bí ń bọ̀. This is Satan planning something big negatively in your life. Ẹ yẹ kó kàn dédé wá bá Pétérù is destined. Àti àyànmọ́ rẹ̀ ni it has been destined. Láti sẹ́ Jésù. To deny Jesus. Tọ́ba dẹ̀ máa ṣe. And if that will be. Ẹni máa ṣe yẹn ti wà nú ẹ̀. the one who will make it real has been there. whether wọn fún ní ìjọba ọrùn wọn fún ní ìjẹgọ tí ẹ tó kan satani. either he will be the rock. iṣẹ́ tó ń fẹ́ ṣe yẹn ló ń fẹ́ ṣe ń tiẹ̀. what satan has in plan is always ensuring. oni bọ́ọ̀ni bọ́ ṣe pé simoni. simon. simoni. simon. <laughs> Eh, nǹkan máa kán lẹ́yìn. Eh, the unexpected will happen in your life. ohun tí jésù ń rí kò rí. What Christ could say, Peter could not say it. bí irú ìjà tó sọ pé padà lẹ́yìn mi òun ìkọ̀sẹ̀ ni ẹ. like the day he told him get ye behind me you are. bẹ́ẹ̀ náà ni òtúrẹ́ lẹ́yìn. likewise this one is But Jesus, jésù rí. but Christ saw it. pé èṣù wà nínú pétérù. that there lived a Peter Satan. ẹsẹ̀ thirty four. the same text thirty four. mo wí fún ọ pétérù. pétérù. a òbúkọ kì yóò kọ lónìí tí ìwọ ò fi lẹ́ẹ̀mẹ́ta pé ìwọ kò mọ̀ mí. tí ẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809 678 1135 0809 678 1135 kí Olúwa bùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ẹ̀mí wa àmín. Ah,